Um, she won't dẹ̀ stress yín jù. no not at all. Um, daddy, mo tiẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín nípa ọ̀rẹ́ mi kan kí alarm for next conference ni my dear. Ah, a tiẹ̀ ti sọ̀rọ̀ for so long. My dear, as soon as I am free. Hmm? okay okay. Ugh. Ah ọ̀rọ̀ yìí ti sú mi o eh? everybody is just busy for me lára dẹ̀ ti ń disturb me. just a few seminars and conferences. fún advice àbí kí n ṣe nǹkan tí bá máa ṣe. alarm for next conference ni màá gbé as soon as I am free. tọmọdé hmm? tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò wè má jẹ́ kó sọ fún ẹ ìròyìn ò ta kò dìbà ṣe máa padà níbi láti jọ́ọ̀sì gbogbo nǹkan tí mo fẹ́ lò fún ṣọ́ọ̀bù yẹn sí bọ̀. jọ́ọ̀sì tire to do that now. lo àṣewò. ṣe rárá rárá rárá. Ah! ẹ kúlé mà. báwo ni ọkọ mi. káì mà ah, ṣẹ̀ṣẹ̀ dé ni. látàárọ̀ jùmọ̀kẹ́ tí mo ti jáde mo ṣe wọlé ó rẹ̀ mí. you must be so tired. Tired is an understatement. Ah, kí ló ṣe ó look dull. ó sì nǹkan kan jàre ah. báwo ni ibi tẹ lọ. Ah, ọkọ mi inú mi dùn ah ò ní believe it i'm so excited gẹ́lẹ́ bá ṣe débẹ̀ báyìí náà ni agent yẹn dé a kò fún ní little time láti rest ni bó ṣe mú wa lọ ṣọ́ọ̀bù yẹn nìyẹn guess what that shop is the perfect shop for what i want to do at the perfect place location as in major road ló wà o ló bá sọ ní ẹ eh, èrò ti pọ̀ o tó ti ń bo ṣọ́ọ̀bù yẹn kí ni báǹkì yá ni mo kọ chẹ́ẹ̀kì fún pé ó yá ni mo sọ wọn inú mi ti dùn jù àdùnmọ̀kẹ́ inú mi dùn. <laughs> mọ́mí i'm happy for you ah, ah, um, ṣọ́ọ̀bù yẹn àbí ah, inú mi dùn fún yín gan ni. Um, ṣé bí mo ṣe wà yìí dùnmọ̀kẹ́ mm-hmm. bó ṣe rẹ̀ mí sí kíkọ̀ ló ṣáwà kí wàá sùn díẹ̀ Ah, ọ̀rẹ́ mi go. but mommy, mo dẹ̀ fẹ́ béèrè kankan lọ́wọ́ yín o ọ̀rẹ́ mi kan nídìí help me. mo á fẹ́ bí yín fún advice pé mọ́mì. Eh, Jùmọ̀kẹ́ lọ èpò ọ̀rẹ́ ẹ lọ èpò ẹ lọ èpò ẹ. Okay. Mm. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò wè má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. She had a wife. She was beautiful. Like you. She tells me I run too much. Junior, sọ́ọ̀rì pé mo jókòó síbí báyìí ni. So one day they come, me. And we had no money for surgeries. Junior. Huh? ó dá mo need advice ẹ fún kankan. ẹ. Hmm. èmi. oh <laughs> ṣé ti gbàgbé ni oh, brain dead ọpọlọ mi ti kú náà àbí ọ̀ọ́ má ṣe báyẹn sí rẹ̀ náà báwo ni brain dead person ṣe máa máa advice o medical student bí wọ brain alive. ó dá má bínú má bínú sí mi. mi ò bínú ọ̀ọ́ mi ò bínú àgbà mi ò la máa lò láyé tí màá máa bínú ẹni tí òrónú ò lè máa bínú àbí ṣé mo ń bínú ni mi ò bínú náà mi ò bínú náà ah, ah, ṣé mo ń bínú ni mi ò bínú ah, mo ní mi bínú. ń da sorry um, mo need advice ọ̀rẹ́ mi kan ni mo need advice lórí. tí bá ṣe tán màá ó ṣàyẹ pé mò ń wo fíìmù lọ́wọ́ tí wọ́n ṣe. jọ kí ló jẹ́ ẹ̀gbọ́n mi fún náà junior kí ló jẹ́ ẹ̀gbọ́n mi fún tó o bá lé advice nǹkan kékeré tí mo wá. ó kì í kulẹ̀ sọ́tàn orí mi ò pé àbí mo kulẹ̀ gọ̀ ó kú orí mi ti yòrò àbí ọpọlọ mi ti yòrò mo mi ò dàda dídí mi mi mo mi ronú nǹkan tó ti àti sọ nìyẹn. ẹ o ti sọnà o ò ní brain brain yẹn ti kú bẹ́ẹ̀ ni you need a brain transplant immediately yes. oh transplantologist kí ló máa ṣe máa la ọpọlọ mi láàrin àbí máa yọ brain mi jáde máa gbé títí ẹ sí hmm. torí ọpọlọ mi ti yòrò àbí ó hmm. ṣe gan ni <laughs> mo lọ ti dáàdi kúkúrú lọ school lọ ṣe medicine fún ààrẹ. <laughs> jáde kò ní yàrá mi. kémi jáde. mo ní kó get out. ẹ junior junior. kí ló ṣe é báyìí sìn ṣebí mi ní brain dead kúrò ní bíbí jọ kí ló ṣe é kí má tiẹ̀. àwọn kò pè mọ́ mi jáde kó jáde jọ. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. junior mo ti gbàgbé kí ló wá ṣe fún ọmọ tó gba yẹn. ọmọ ọhún. ọmọ skul yín. ọmọ skul ẹ o. Ah, ọmọ tó sọ pé ó bẹ́ẹ̀ ṣe registration. Ah, ọmọ yẹn ah, wo mo ti ń wá ọ̀bọ yẹn tipẹ́ tipẹ́ tipẹ́ wá avoid mi tó bá ní nǹkan tí mo ṣe fún. ìgbàmú. ìgbàmú hmm, ni o kí ló wá ṣe fún gan mo nà bí nǹkan mi mo nà bí kúkú bí yíyè ah, nígbà tí mo nà tó mo tún pìtì ọmọ yẹn pé mo tún nà ó nà jù ó jẹ́ èmi ah, ìṣẹ̀dá ti ah, ṣe èmi junior ẹ ọmọ àmọ̀pọ̀ superman lè mi ó gẹ̀ẹ́tì ẹ̀ bàbá mi kan mo nọ kùsì kù ṣe fẹ yìí láì fi yẹ fẹ yẹ fẹ ẹ alo la ẹ alo junior. ma. mo rò pé o simon ní hmm. yes ma. Mm. simon nìyẹn ó wà very very interesting pastor really tried. gan-an ni in fact mo wà very impressed bíi pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń sọ nínú simon nìyẹn ó lágbára gan-an ni. Mm-hmm. bẹ́ẹ̀ni. junior. ma kí ni topic sermon ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ni topic sermon ni mo mọ̀ mo mọ̀ pé ò fetí sí sermon yẹn rárá rárá ni ah, ah. kí ló dé ṣé ìwọ nìkan ni ìwọ ni láàárọ̀ ìwọ ni lọ́sàn-án ah, ìwọ tó yẹ kó gbé ẹni lọ ṣọ́ọ̀ṣì kó gbé sórí pẹpẹ kí Ọlọ́run gbàkóso lé ayé ẹ òun á ṣe rádaràda jẹ́ ìtẹ̀bí ẹnu kí ló máa lọ ṣe ní ṣọ́ọ̀ṣì náà. ṣe báwọn ni wọn ní iṣẹ́ mi fóònù ló máa ń tẹ̀ two four seven. Eh? Facebook ni wọ́n máa lọ church ah, ó dẹ̀ dùn mí fún ẹ nítorí ọmọ ni ò bá jọ ẹni àbáyọ. Ah, ah, àwọn kúkẹ́ wọn jọ wà. Hmm. ó yẹ kó nà án ni orí tó mi yẹn kéré ó yẹ kó bò ó ni gbàtẹ́ pàbúrò ẹnìkan náà ní sàn ẹ́ lè lé mọ́. ẹ mm-hmm. eh, ọmọ alálùbáríkà olú ọmọ mi <laughs> eh, lẹ́yìn jùmọ̀kẹ́wọ̀n ọ̀rẹ́ ẹ tó ní ìdí help yẹn báwo ló ṣe wá solve problem yẹn pẹ̀lú ẹ. o oh, Lara ó ti wà hmm. okay ó wà okay. Ah, ah, mo tẹ̀ jẹ́rìí ẹ̀ o ní ọgbọ́n o máa ń lò ó ah. nítorí ẹ̀ mo fi mọ̀ pé ìwọ ló jọ mí bẹ́ẹ̀ni alubarika daughter alubarika mother alubarika daughter sórí bó ṣe wà yẹn ìwọ ló jọ mí jùjùmọ̀kẹ́. yes o. junior fine boy odò ara wọ suit tó dé táyà tó gẹ̀dẹ̀ robust báyìí tó kò máa ṣiṣẹ́ bank táwọn obìnrin tó ti ní tó ti fi ilẹ̀ tó ti jẹ́ dúdú ẹ̀ wá lọ nà yàn pa why you dey do that kind thing na eh? ṣe gbogbo ẹ̀ hm? ah, Gobi ti ṣẹlẹ̀. Ah, Gobi kí ló ṣẹlẹ̀? ha ha ha kí ló ṣẹlẹ̀. pàdí mi bòbó tí mo lọ náà ní skul yẹn ni bòbó yẹn ti sick kí wọ́n ti admit ẹ̀ sí hospital. ìṣẹ̀dá ti ṣe. ìṣẹ̀dá kọ́ ló ṣe. kí ló wá ṣẹlẹ̀. èmi mo ṣe pàdí mi èmi mo na èmi mo na bòbó yẹn wọ́n ní bí kò ní wá sí skul mọ́. ṣé bó wọ́n o yín. èsì sọ̀rọ̀ báyìí àwọn bọ́ọ̀sì tó ń gbé next jẹ́ wọ́n mọ́lé mi ó mọ ibi tí mo ń ìṣẹ̀dá kọ́ ló ṣe o èṣù tó sanra ló ṣe. pàdé mi mo láì dí àkankan jọ ṣàánú mi. kí wàá la lè ṣe o <laughs> mo láì dí àkan ah, mo láì dí àkan o ti gbé wá. kí ni ṣó máa wọ̀. ó ah, máa wọ̀ kì bàjẹ́ wàá lọ bá àwọn bóyìí yẹn wàá kàn án lè mọ́ wọn wàá ní tí wọ́n bá sọ wọ́n máa pa wọ́n dànù ni. Ah àyàn ò lè ṣiṣẹ́. Ah, ó máa ṣiṣẹ́. oṣó. Ah, ó máa ṣiṣẹ́ bàjẹ́bàjẹ́. Ah, ó ṣe gan ni pàlú mi lọ ní ìṣẹ̀dá ti ṣe ó ṣe gan ni pàlú mi ọpọlọ wà lórí ẹ. ó jà ó jà ó jà. ẹ bọ̀ máa wọlé jẹ sálọ arrange package yẹn. package wo. sórí ò pé ṣé o mọ package tá a ti sọ látàárọ̀ ni. aláwọ̀ boys yẹn next street ẹyin mi mọ̀ pé yẹn ló tún ń pè ní pákéjì ń ya ó ya jẹ́ ká lọ màá tẹ̀lé e lọ. ẹyin ó yá jálò jálò jálò. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ọmọ òfin sáyé jáde. bọ́sibí báyìí. ibo ló dà. mo fẹ́ sáré dé junction ni. wọ́n ń pòwó junction ní àbọ̀nṣe patí ń bẹ̀. mo fẹ́ sáré lọ ra nǹkan bẹ́ẹ̀ ni. nǹkan tó fẹ́ lọ ra yẹn kò lórúkọ. airtime. is that supposed to be somebody's name. I mean mo fẹ́ lọ ra airtime ní junction. fẹ́ lọ ra airtime ní junction kí ló fẹ́ fi airtime ṣe ẹ mọ̀ as a mo fẹ́ pe kan náà client mi ni. ìgbà wo lè ṣe ṣọ́ọ̀bù tó ń pe client. ẹ mọ̀ as a businessman tó dẹ̀ mọ̀ nípa marketing strategies and things like that you know when you're trying to. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun ìwọ tó lè handle school tán o fẹ́ handle shop àbò fẹ́ handle business ẹ àwọn tó ń pè yẹn ṣé wọn lè pè é padà ni. you know when you're trying to create a customer relation service and. Uh, customer service agent. shut your mouth. ah ọmọ jola. o oju o rí junior junior tó bá fẹ́ rí wàhálà mi kí tó là kó ti padà wá sínú ilé yìí. ti díjú. àbúrò ẹ fọ ni. kí ló junior kí ló ah kí ló ṣẹlẹ̀ mo gbé. Ah, ẹ wò ó ti ẹ̀ da ṣe ni bó ṣe wà yẹn ọ̀daràn ni ah. ọ̀daràn ni ó ti pẹ́ tó ti ń ṣe ó ti pẹ́ junior ẹ lè máa mú lọ. Eh, bọ́ obìnrin ló ń jẹ́ junior kẹ́nà. ẹ àná òun junior bó ṣe wà yẹn cause trouble náà máa ń pè ládùúgbò wa in fact at a point mo láti máa wonder bóyá ṣé kò ṣe pé wọ́n switch at birth ni mo tiẹ̀ ti decide pé mo fẹ́ dá padà lọ sọ́sibítù yẹn o tiẹ̀ wá dábẹ́ ṣe wá dé yìí kẹ́ wá bá wa gbé lọ ẹ máa mú lọ mo yọ̀ǹda. jùmọ̀kẹ́ gangan là ń béèrè jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́. ẹ máa ti sọ ọ̀gá ọlọ́pàá ah, ọkọ mi padà wá mi padà wá ah, ẹ ti sọ màá ti júwèé jùmọ̀kẹ́ fún yín ṣe tẹ bá bàtà báyìí tẹ turn right three houses after our own only the same uh, colour pẹ̀lú èèyàn kan wà ń bẹ̀ tó ń jẹ́ Jùmọ̀kẹ́ Fáṣọlá tí kò bá tí wọ́n ṣe òun tẹ́ bá turn left ó ní woman kan báyìí tó ń lọ ta woman yẹn ọmọ woman yẹn gangan Jùmọ̀kẹ́ náà ló ń jẹ́ bẹ̀ tó bá tí wọ́n á pé kò tí wọ́n ṣe òun ṣẹ́rí street tó opposite wa yìí street yẹn Jùmọ̀kẹ́ ló ń jẹ́ bẹ̀. madam jumoke adun gangan la wá arrest níbí báyìí. Jumoke eh? adun. Jumoke Adùn. Jùmọ̀kẹ́ tèmi. ẹ eh, Jùmọ̀kẹ́ exactly. Yes olú ọmọ alálùbáríkà kò i mean Jùmọ̀kẹ́ Adùn àbí ẹni yìí ẹni tó wà ní picture yìí òun gangan. ẹgbọ́ Jùmọ̀kẹ́ tèmi. ẹ ẹ fi ẹni sùúrù ṣebí Jùmọ̀kẹ́ Adùn àbí kí ló ṣẹlẹ̀ ṣebí Jùmọ̀kẹ́ Adùn ni she is my sister àwọn lóbi. Ah, olú ọmọ ni. wọn mi ẹfì yẹn lè wọn mọ ẹ pé olú ọmọ ni ẹ sà ẹ jọ kí ni a lè ṣe fún yín sà. a ní lè discuss yẹn pẹ̀lú yín bíbá ẹ̀ tó ń ti ta bá rí. ok Jùmọ̀kẹ́ Adùn ṣẹ́rí tẹ́ bá ti kọjá lẹ́nu ọ̀nà yìí ẹ eh, you will turn right hmm? you will now turn left ah, ẹ máa lọ straight ẹ máa rí stairs mo mi ẹ ní sùúrù ẹ máa gun stairs yẹn stress yẹn ó lọ straight ah, eh. tẹ́ bá ti débẹ̀ báyìí by your left ẹ máa rí lẹ́kùn kan tẹ́ bá ti ṣílẹ̀kùn yẹn ẹ máa rí ààrẹ pictures ẹ ó pọ̀ ń bẹ̀ gan jùmọ̀kẹ́ àjọ nìyẹn. ó wà lé presently by. no no no ó ti lọ school but ó pè mí sí i pé òun bọ̀ ipe òun ti parí kíláàsì òun so kò ní pẹ́ dé mọ́ mi ẹni sùúrù ẹni sùúrù. ṣé ṣe lè mú wa débi rẹ. àmọ́ lè mú yín square mo ma ẹ ah, this is Jùmọ̀kẹ́ àlò. júnior júnior àbúrò ẹni àbúrò ẹni má sọ̀rọ̀ farabalẹ̀ ipa. a fẹ́ invite yín sí station wa fún àwọn question ní kankan and àdè máa like cooperate pẹ̀lú wa. mọ́mí wọ́n kàn fẹ́ mu lọ fún questioning ni kò sí nǹkan tó máa ṣe fún. ẹ ní sùúrù ẹ ní sùúrù ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ẹ ní sùúrù ọ̀gá ọlọ́pàá ṣe ni. mọ́mí ẹ ní sùúrù ẹ farabalẹ̀. a ah, ní like láti rọ fáńdò yín. ẹ sà ẹ sà ẹ jọ ẹ wá sà ẹ sà ẹ jọ ẹ wá ẹ wá come ṣe rí Jùmọ̀kẹ́ Adùnní yìí. sure ó fàìn gan àbí ṣe rí bí mo ṣe wáyé junior adùnlé orúkọ tèmi o àwọn ló bí mi eh, èmi mo kọ́kọ́ jáde ẹ pé lẹ́ẹ̀kan wọ́n ní pé ẹ eh, ẹ eh, olú ọmọ ni jùmọ̀kẹ́ ní pé àwọn fẹ́ switch mi lọ hospital nǹkan kan ṣe rí nígbà ti wo di hospital ẹ tí mọ́mì bí mi tán mm-hmm. jùmọ̀kẹ́ ló tẹ̀lé mi eh, mo jọ bí àwọn méjèèjì ẹ ṣàṣe nǹkan tí mò ń sọ ṣó so nígbà ti wo bí mi tán tí wọ́n bí jùmọ̀kẹ́ but di hospital ẹ̀mẹ́ pé wọ́n mi sọ pé wọ́n switch ọmọ kan wọ́n eh, switch ọmọ eh. kan ṣe yí ọmọ tó switch yẹn òní ẹ̀dẹ̀mẹ́ pé ní hospital tí yẹn bá lọ switch ọmọ ẹni yẹn gbọmọgbọmọ ló máa pè kidnapper so ṣe yí mọ́mì bọ ìwà yìí gbọmọgbọmọ ni wọ́n ẹ̀ arrest mi ò ní sùúrù wọ́n kàn máa mú yín lọ fún kwẹ́sítíọ́nì mi ah, wọ́n kàn máa kwẹ́sítíọ́nì mi ah, ọ̀gá ọlọ́pàá ìjẹ́ pé ẹjọ́ sà wọ́n mi ẹ̀ wá ẹ̀ ní sùúrù ẹ̀ sà ẹjọ́ ẹdúró sà ẹjọ́ sà ẹjọ́ ẹdúró ẹjọ́ ẹdúró báyìí Jùmọ̀kẹ́ ẹjọ́ ẹjọ́ sà ẹjọ́ ẹdúró báyìí ẹ sà yín sùúrù sà ẹ ṣe rí àwọn mómẹ́ǹtì yìí èèyàn máa nídìí àwọn kankan láti máa máa keep ẹ so that next time tí ẹ máa ṣe irú àwọn kan báyìí ó máa máa wọn apẹpẹ ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ bá mi fọ ọkọ lọ́rùn yẹn ẹ bá mi fọ ọkọ lọ́rùn yẹ yẹ ẹ gan ẹ ṣe gan. junior ẹ one more shot <laughs> okay thank you. ah junior evidence daddy junior ah junior bá ní mò ń sọ kí ló ń sọ náà a ní wọn ní Jùmọ̀kẹ́ fún ọmọ lára yẹn ní oògùn tó fi ṣẹ́yún. Eh, so kí ni àwọn parents lára ń sọ báyìí. Ah, ah, wo ọlọ́run ló ní pé oògùn yẹn ò pa ọmọ yẹn wọn kò sáré rọ̀ṣẹ̀ lọ sọ́sìpìtì ni. ọlọ́run ló ní kí intervention yẹn wà pọ́ǹpù. ó oh, dúpẹ́ lọ́wọ́ ọlọ́run doctor ṣá ti stabilize ẹ̀ wọ́n ló máa get better àwọn náà ṣàǹfàdúrà tì báyìí. ok so Jùmọ̀kẹ́ ń kọ́ báyìí. Jùmọ̀kẹ́ ó kúkú wà nù yàrá ètò ṣáàtì rẹ̀ mọ́nu yàrá ń bẹ̀ yẹn ṣùgbọ́n ìgbà táwọn ọlọ́pàá release ẹ̀ fún mi wọ́n ní kó máa check in from time to time títí táwọn parent lára máa fi decide bóyá àwọn fẹ́ ṣẹjọ́ àbáwọn àwọn ò ṣẹjọ́. Jumoke is too young fún gbogbo stress yìí I hope she has learnt her lessons. Láàrin ká ṣáà máa dúpẹ́ ká máa dúpẹ́ o tó bá jẹ́ pé oògùn yẹn pa ọmọ yẹn nǹkan tá à ń sọ yìí kọ́ la máa wá sọ o. Oh, anyway èmi ti ní tó bá ti di àárọ̀ ọ̀la màá lọ lé àwọn parent lára kí n lọ bẹ̀ wọ́n kó ṣáà máa ṣẹjọ́. bóyá kó ní sùúrù ká jọ kí ló dé ṣé ìwọ ti ṣe tán bí tó wà yẹn ni. I need to be there for you all. Hmm? eléyìí ti pọ̀jù fún wọn nìkan máa jẹ. láàrin so wá mí pé tó bá jẹ́ pé outside the country ló lọ́nsìn bó ṣe ó máa padà wá nítorí nǹkan tó ṣe iṣẹ́ mi wá tó ilédèdè ẹni anyway kò need láti padà wá èmi á handle ẹ̀ má wọrí. o ṣe gan dia <laughs> just keep me posted. Hmm? no problem màá màá feed ẹ back bó ṣe jẹ. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. okay? ṣé ìwọ náà fetí ara ẹ gbọ́ gbogbo nǹkan tí parents Lara sọ so you actually conspired to kill an innocent baby. attempted murder. ẹ má bínú mọ́ mi. kí má bínú ó sọ̀rọ̀ ẹ̀dá pààyàn nìyẹn. manslaughter. Um, but eh, kò sí nǹkan kan tó ṣàṣì lára òun báyìí eh, and I tried to talk to everybody about this. o oh, bẹ́ẹ̀ mi eh, sọ̀rọ̀ ẹ fún mi ní attention and I didn't have any choice ẹ̀yin àti dáàdi náà dẹ̀dẹ̀ ní kí n máa ra àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ so ó ń justify nǹkan tó ṣe o. rárá máa o mi ò try láti justify gbẹ̀yìn náà lè ní kí n help wọn mo dé help ẹ. that's a bad help. really ẹ ti rí báyìí sí mọ́mí ọmọ ẹni ìbájọ ni àbáyọ ṣẹ́ni pé Ọlọ́run ní pé kí n má jọ yín báyìí Jùmọ̀kẹ́ ló ra mú fèsì yín odò yín pa ah! sáwọn yẹn dùn gan pásítọ̀ yẹn bridge pásítọ̀ sáwọn yẹn gbóná ṣètò wá fẹ́ pásítọ̀ wáyé èmi mo ń lọ church mo ń tẹ fóònù facebook ni ẹ̀yin tẹ face god epo ti dapò àyàn báyìí. you will be charged for attempted murder. bàbá yín náà ló pè é. hello there. olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo etí ní ìyọjú ọ̀hún we thank God. wọ́n sì ẹ̀ ti drop gbogbo case. ẹnza kí wọ́n trumpet máa dùn. everything wọ́n ti wọ́n ti nípa àwọn ìṣẹ́jú mọ́ ó ṣàmọ́ bá mi dúpẹ́ ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ ẹ hold on Junior my father wants to talk to you. bẹ́ẹ̀. gba fóònù lọ́wọ́ mi. hello sir. sir. mo ti gbọ́ sir. yes. my dear hey, my babe, my babe. all right there love you too darling. má bínú má bínú sí i'm sorry <laughs> you know i love you dear. i'm sorry too. i love you darling. Mm -hmm. mo love ẹ̀yin méjèèjì eh? i love you too same measurements. Me ò love anyone less but mo fẹ́ kẹ́yin méjèèjì promise mi pé ẹni put me through this wahala again. Yes, lágbọ́rọ̀ lọ́n ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa ṣoríire. Ah, I love you.